الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين لهم إحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدعى صفر الله أتوى أن يتعلى فهو أتوجد نبي محمد

إلى náà ọlọ́ọ̀bá أعوذ بالله من الشيطان الرجيم والذين يتوفون منكم ويذرون أزواجا ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير نعم الله بني والذين يتوفون منكم àwọn tí wọ́n bá ti gbẹ̀mí wọn nínú yín ìtàwà fọ́ọ̀nà wọ́n lè ní màjúwùlù ní passive voice ní ẹ̀wọ̀n ẹ̀fẹ́ active word ìtàwọ̀ fọ́wẹ́lẹ̀ tí wọ́n gbẹ̀mí wọn ta ní gbẹ̀mí allah ọlọ́run ti gbígbẹ̀mí ó fi sọ́dọ̀ rẹ̀ allahu yatawaffa li anfusu hina mawtiha ọlọ́run ni máa lam ọlọ́run tẹ́mi ó lọ bákan náà ọlọ́run ti gbígbẹ̀ ní kìsọ́dọ̀ mọ́lápẹ̀lú mọ́rò ọlọ́run ló tóòlù yàtà wà fáákú mọ́lápẹ̀lú mọ́rò ti lẹ́rìí ìwó kìlà dínkùn sọ pé yọ́gbẹ̀rún màláìkà fún tí wọ́n fi kì bákan ọlọ́run fi sọ́dọ̀ àwọn náà màláíkà ọlọ́run hátà ìdájá àhàdákùn olùmọ̀ọ́tú kí kú bá dé àwọn wa ni wọ́n gbà gbígbà wọn ọlọ́run fi gbígbẹ̀ ní ìsọ́dọ̀ rẹ̀ tó lóun ní ọ̀pá àfẹ́rẹ̀ màláíkà ò lè já sí àrí kéde pẹ̀lú ọlọ́run fẹ́ níbẹ̀ màláìkà kú òun lọ́lọ́run fi tì sí gbígbẹ̀yìn pẹ̀lú àti ọlọ́run ṣùgbọ́n ayẹ̀lẹ̀ kẹta pé tàwa fátíwò rúkúlù náà àwọn òbíṣẹ́ ọwọ́ gbà tí màláìkà kú bá gba ẹ̀mí tán tẹ̀yìn tó gbọ́dọ̀ bí ṣe wá ní àbíkù òun ni pé tí ẹ̀mí bá ti ń pọ̀ kàkà kú tó bá jẹ́ mi mùmínì ni àwọn màláìkà yẹn ń pè ní àwálú mọ́lá ti mọ̀ àwọn olùrànlọ́wọ́ kó mú màláìkà kú àwọn ni wọ́n kọ́ wá bá òkú tí màláìkà tó dé àwọn ni gbé aṣọ lọ́wọ́ tí wọ́n gbẹ̀mí ẹ̀ àwọn ni wọ́n gbé lọ́wọ́ irú òkú wọ́n mọ̀ fún onírò wọ́n mọ̀ wọ́n ní tẹ́ ti ń pọ̀ kàkàkú rẹ̀ ń ní lójú ẹ̀ tí mọ̀lẹ́ta kó bá dé tó bá ti gbẹ̀mí tán níbi tí wọ́n gbẹ̀mí yẹn sí òun náà níbi asọ̀rẹ́ òun ni wọ́n ti wá gbé ẹ̀mí ẹ̀ lọ sókè sánmà gbogbo sánmà tí wọ́n bá ti dé wọ́n ní sáà màláìka tó ta ní màláìka báyìí táná wà pẹ̀lú ẹ̀mí lágbájá wọ́n mọ̀ sí kórè rẹ̀. gbọ́wọ́ adé sánmà kejì lọ́wọ́ ọlọ́wọ́ ni. mo ti bá lẹ́sàdéhùn ẹjẹ́ apadà sílẹ̀ náà ni ní ha kọ̀ọ̀lá kó náà pọ̀ wàfí ha nù rí ìjòkó wà mí ní ha nù kùrí ìjòkó sáhàràtà ìkọ̀rọ̀ látara lè láti dáyé ibẹ̀ náà láàdá yín padà ibẹ̀ láì tún gbé yín padà gbé yín dìde padà. tó pé ẹ̀mí ẹ̀mí kèfèrí ni àbí mùnáfìkì àwọn màláíkà kúkú wọn àwòrán wọn kò ní dùn rí àwòrán tí wọn sẹ̀rù báyẹn ni ibi wọn gbé ẹ̀mí tiẹ̀ sí òórùn burúkú yóò jáde ńlẹ̀ ibi wọn gbé ẹ̀mí ti mùmìnì òórùn tó da yóò máa jáde ńlẹ̀ àwọn náà wá fún un ní èmi jágbajàgba èmi ribiribi èmi tí ò mọ yọ lọ èmi tí ò gbọ́ lọ́hùn gbọ́ tí ò gbòjíṣẹ́ gbọ́ tí ò gbà kùránì gbọ́ ibẹ̀ tẹ bá ti rẹ́ ní tí ń bọ̀ kàwá kó tó ń dami lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ẹ̀sìn mọ̀ pé tí ń rí fèrè ó ti rí ẹ̀rù jẹjẹ nù ó sì ọlọ́run wa òun ló fi lé iye wa sallallahu alaihi wasallam àyípa àwọn tí wọ́n gba ìlú yìí àwọn àwọn ìmọ̀lápẹ̀ òun ni tàwa fatihu rúṣùlù na àwọn òbítẹ́ wọ́n gba ìlú yìí ọ̀nà mẹ́ta tí wọ́n fi ẹ̀mí tìtì yìí náà wọ́n lẹ̀bí na yípa wà fáwọn ẹ̀mí nǹkan àwọn tí wọ́n ṣe kí ni tí wọ́n ti gbẹ̀mí wọn nínú yìí wọ̀yọ̀zàrúnà àzùwájà àwọn tí wọ́n kúnnù nínú ẹ̀yìn mọ̀mìnì tí wọ́n wá fìyàwó kalẹ̀ kalẹ̀ ilé yìí a jìmúlẹ̀ pé ó ti wà ètò nígbà kan kan àtòbìnrin ni wọ́n pàdé náà ni wọ́n di tọkọtaya àsìkò kan náà wọ́n tún ti gíní wọ́n tún túká ìtúká yẹn méjì wá ni ìtúká náà ó lè jẹ́ ìgbà díẹ̀ lọ́lọ́run ni wọ́n jẹ tọkọtaya lọ tó bá yà wọ́n padà túká òun ni àyà pẹ̀lá ọ̀rọ̀ pẹ̀lá kan náà ti wá náà kùránì kì í ṣe gbogbo àwọn tí wọ́n fẹ́ra wọn ni wọ́n máa bára wọn kalẹ̀. kí sí gbogbo ẹ ti ló tẹ́lẹ̀ òun ní ọ̀nà ìṣẹ́ wọn tẹ́lẹ̀ kí sí gbogbo ní ọmọ bára wọn kalẹ̀ lẹ́yìn náà ni àwọn tọ́lọ̀ ní ọ bára wọn ẹnìkan náà ní ọkọ̀ ọkọ̀ lọ tó kìí tó bá wá lẹ́kọ̀ọ́ kan ló kúlẹ̀ kan náà kìí sábà sílẹ̀ ti tẹ̀lẹ̀ àbí jóná àbí kankan sí ẹnìkan náà ní ọkọ̀ lọ náà ọlọ́run afẹ́ sọ nípa ìdájọ́ tó bá jẹ́ pé ọkọ ló lo ìyàwó ń filẹ̀ nínú ìdájọ́ ó ní yatarabbasna bi anfusihinna arba'ata ashhur wa 'ashra wọ́n jókòó sílé fún oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá ó jókòó lé fún oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá láti sàlàyé lánàá nípa oṣù bẹ́ẹ̀ bá ti sọ nípa ọdún pé gbogbo ọdún tó bá ti ń ojú ọ̀rọ̀ ọ̀sọ̀ èsì january tó bá a ti máa ń láàyè lánàá pé ni tìrì ẹni tọ́kọ rẹ̀ bá kú tìrì tó wá ti di kiri ṣàwáyì ìyàwó ti lọ sí fẹ́mi tó wá di kiri ẹ̀zọ̀lùkọ́dà odòsù méjì mi kiri ìbòlùhíjà odòsù mẹ́ta mi kiri muharram odòsù mẹ́rin lọ́kàn fọjọ́ mẹ́wàá kan yóò wá jẹ́ pé tàkì muharram ní ó parí ìjà ẹ̀ náà. ìyẹn ká wá kà pé twenty february twenty march twenty kìíní òfin ọlọ́run bá kọ́yàn ni. náà fàídà bàlágùnlẹ̀ ajẹ̀lẹ̀hùn tí wọ́n bá ti wá parí ìdà wọn tí wọ́n bá ti parí ìdà wọn tí wọ́n ti di ìlú tí wọ́n ti lo oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá ni fàlájì mẹ́ha àlékún فيما فعلنا في أنفسهن بالمعروف ọlọ́ni èyí tẹ́ jẹ́ wà níyí àwọn obìnrin àwòrìyá wọn kò sí ẹ̀sẹ̀ fún yí nípa pé àwọn ọmọ yí àwọn ẹni obìnrin tí wọ́n wà lábẹ́ yìí bóyá àbúrò yín lọ́jọ́ ni bóyá ọmọ yín náà ni bóyá ọmọ búrọ́dà yín ni kò sí wàhálà tí wọ́n sọ̀tọ̀ kí wọ́n sobi eléyìí fi yé kí ajá sí pé before kí wọ́n tó parí dà aráàbù ní kí wọ́n tó zigi kí wọ́n sọ̀sọ̀ kí wọ́n sobi aráàbù ní kí wọ́n. eléyìí wá fi yé pé tí wọ́n bá ṣe nǹkan kan tí ọ̀tọ̀ àwọn tí wọ́n jẹ́ wà líyìí wọn ọlọ́run ó wọn parẹ̀ tí wọ́n bá kọ̀ fún wọn. tó pé ó ní kò sẹ́sẹ̀ fún yín lẹ́yìn ìgbà wọn àìké bìfọ́ gbà wọn tí wọ́n bá ṣe táwọn náà bá wù wọ́n rán ẹ̀sẹ̀wà ẹ̀sẹ̀wà fún wọn. ọlọ́run ni oge yìí náà o bíl màrúù lẹ́yìn tí ọ̀kọjá àlà tó bá òfin náà bá mu tó bá làádà mu kìí ṣe ojú tí ìtàn ní ti wọ̀ ọ́ tó bá yẹ kó ìtì ìṣe bíl màrúù fún mi àwọn wàlíyò ṣe wọ́n pọ̀ fún wọn má dúró. wallahu bima ta'maluna khabir gbogbo tẹ́ǹsì lọ́wọ́ bá mà yékéyéké ní ọ̀kan kan ọ̀pọ̀ anáfọ́lọ́wọ́ bá ń bẹ̀. ẹyẹ tó sára padà sẹ́yìn níbi àwọn tí wọ́n bá kú ní wọ̀yẹ̀zàrú na àzùwájá tí wọ́n fi yàwó lẹ̀ irú ìyàwó wọn irú ìyàwó wo ni wọ́n sọ bóyá ká sọ pé lédè tí yorùbá ìyàwó tí wọ́n fẹ́ ń tún ní sùlọ́kà èyí tí wọ́n sun ìdí rẹ̀ méjì tó ní àlàáfíà kìí sì pé lágbájá náà bímọ fún mi ó ti lọ́ máa lè ẹ̀rọ àmà pé ìyàwó náà wà ní òfẹ́ lọ sókó orí ọ̀run tó wúwo ọkọ̀ tó wù bímọ fún ni ọmọ àlè àárọ̀ kìí ṣe irú bẹ́ẹ̀ kìí ṣe irú bẹ́ẹ̀ àbí ẹni tó jẹ́ sí pé wọ́n fẹ́ rí ní sinọ́kà tó gbọ́n láti kọ́ra wọn wọ́n sì ti parí dà mọ́tò wọn pé ìyàwó tí ọkọ kọlẹ̀ ti ń ṣe ìdà lọ́wọ́ tí ìkọ́ alákọ̀ọ́kọ́ àbíkọ̀ tẹ́lẹ̀ kejì ìyàwó rẹ̀ náà sì yóò ṣoṣù mẹ́rin àtọ́jú mẹ́wàá. ẹnìkan bí eni bóyá bóyá december twenty twenty three àbí twenty twenty four ọ̀kan méjì ẹnì yẹn kú ọ̀kan náà ìyàwó táìmì yóò ti kọ́ tí ṣe ìdá lọ́wọ́ bóyá kò kan lọ ọwọ́ àjẹ́ pé tẹ́wọ́n tó tó tẹ̀wọ́ ní tàdáhùlù àlìídà tàdáhùlù àlìídà ẹ̀kẹ́ ìdà mọ́ wọnú ara wọn ẹni tí wọ́n kọ́ lẹ̀ ní kíkọ́ àkọ́kọ́ àríkọ́ ẹlẹ́kejì tí ń ṣe ìdà lọ́wọ́ tọ́kọ́ tó wá kú yóò mú fòpó láti ìdà kan lọ sí ìdà mìíràn yóò kò láti ìdà tó sọ̀ láti lọ síbi kí ìdà tó lùwàfà ìdà pé wọ́n pọ̀ wúlẹ̀ bí àbọ̀dé yìí dà pé ọkọ̀ òun ti kú. ìdá kan láti yẹ ti parí láìgbà àkọ́kọ́ ti kú yóò sì abẹ́rẹ́ oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá mi yóò sì ṣe mi irú ìyàwó ni yóò sì jogún jogún ọkọ. Now, a ti sàlàyé lánàá pé àwọn obìnrin tá ní wọ́n ti yídà ọjọ́ mẹ́rin oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá yìí wọ́n yọ kúrò níbẹ̀ ẹni tó bá jẹ́ olóyún e, ọkùnrin tó obìnrin tó kọ rẹ̀ kú tó wà nínú oyún ìdá àti èyí tó sùn mẹ́rin àtọjọ́ mẹ́wàá ìdá àti ẹni kíni ojú ni ọlọ́run ni wà ulatul ahmal ajaluhunna an yad'na hamlahun àwọn olóyún ìgbà táwọn fi ṣe ìdá ní kún ó bímọ òun náà láti wá sàlàyé nípa arábìnrin tùbẹ́à al-aslamiyya àsàlàyé lánàá ó wà ní orí lọ́kọ rẹ̀ kú kò ju oṣù kan sí ogójì ọjọ́ lọ tó bímọ bó sì ṣe parí nífàsì ó sì parí nífàsì ẹ̀tàn lọ́ba múra ọ̀fẹ́ lọ́kọ̀ lẹ́nìkan takò pé kí ló ṣẹlẹ̀ ó lóṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá à ọba ni sẹ́mi nìkan yé ni àbí ìwọ nìkan dààmú lọ́wọ́ ọba lọ́ba nàìjíríà Muhammad sallallahu wa sallam

wọ́n ẹni pé àsìkò tí ó bímọ lógójì oríṣi mẹ́fà sígbà wọn yóò lo bíbímọ níbùdó ìdá tó bá jẹ́ sí pé oṣù mẹ́rin àti gómìnà lógójì bọ́yá oṣù kan lẹ́yìn ìgbà tó kọ́ kú ní ìbímọ kó lo ó ní kó ṣe oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá ṣùgbọ́n wọ́n ní padà ní àwọn náà padà kú níbi ọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà wọn rí àdìsí sùdéà alẹ́ àsìlámíyà àjẹpé èyí tó jẹ́ òkodoro ọ̀rọ̀ náà ni pé obìnrin ní olóyún tọkọ rẹ̀ bá kú nígbà tó bá ti bímọ nígbà náà ló ti parí ìdàtẹ̀. náà wọ́n ní bákan náà nínú ìyàwó ìyàwó lè jẹ́ ọmọlúàbí ó sì lè jẹ́ ẹrú tó bá jẹ́ sí pé ẹrú ni ìyàwó yìí ń kọ́ sóṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá lẹ̀ ń lórí àbíbáwò àwọn ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀ wọ́n gbà pé ìgbà tí ẹrú lóbìnrin ìdajì ọmọlúàbí gẹ́gẹ́ bó ṣe pé ìjìyà rẹ̀ ìdajì ọmọlúàbí ni tó bá dẹ́sẹ̀ sókè wà lóyún náà ní túmọ̀ alàlùmọ̀sán náà sì nínú ìlà àbáàdì ìjìyà tẹ ìdajì tó mọ lọ́dọ̀ wọn ní ajẹ́ pé ìdá náà ìdajì náà ni ó jẹ nù ìdá tó wọ̀ fà. bẹ́ẹ̀ ni a rí ní àwọn àfa táwọn gbà pé rárá oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá náà ni gẹ́gẹ́ bí Muhammad bọ́nà sèré àtàwọn apákan àwọn àtẹ́ǹkè ń lọ ìríyà wọ́n ní wọ́n dọ̀gba níbẹ̀ o àlè sí yàtọ̀ torí àyà tori ìkọ̀ọ̀kọ̀ àní sí yàtọ̀ wọ́n ń torí pé ìgbà yẹn nínú kan àdámọ̀ àdítọ́ jẹ́ àdámọ̀ ni tí gbogbo èdè ó sì dọ́gba ń bẹ̀ tá a nílẹ̀ nìkan ló ń bẹ̀. afáwọn tó wà níbi ṣíṣe ìdátul wafat ìsopó ní oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá wọ́n ní òun ni pé láti mọ̀ bí tí arábìnrin yẹn lóyún àbí òlóyún tó bá jòkó fún oṣù mẹ́rin yìí owó jáde tó bá lóyún bákan náà ni ọjọ́ mẹ́wàá yẹn wọ́n ní wọ́n ti tẹ̀mí sí ilá inú yóò ti nǹkan ti máa rìn nínú ẹ̀ wọ́n ní ara isman wọ́n ní torí àdífi abdullahi bin masud radiyallahu anhu tó ní ànábì ni yíjúmọ̀ ọlípò àhàdìkùn ẹ̀dẹ́ ìgbọ̀kan wọ́n kò jọ sí bá tún ìwò mi arba'ina yawman nutfa odidi 14 days ni ó jẹ́ àtọ̀ fọ́tí gèètì ní ìtọ́tẹ̀lẹ̀ yóò di kíni ẹ̀jẹ̀ títì fọ́tí gèètì ẹlẹ́kẹta yóò di bá ti hàn lẹ́yìn ìgbà wọn wọ́n atẹnukìlà wọ́n yọ ojú wọ́n yọ mú wọ́n yí pé wọ́n yọ gbogbo apá ẹsẹ̀ wọ́n ní ogójì ọjọ́ mẹ́rin yẹn òun nìyẹn. bó tẹ̀ jẹ́ sí pé bàbá ibn Uthaymeen rahimahullahu ta'ala àwọn ọgbà nǹkan yẹn wọlé jù wọn kí ṣékìmọ̀ yẹn ọgbà wọlé wọ́n nítorí pé ọmọ ike ìpínlẹ̀ bá fẹ́ ọmọ ike náà nìkan tí ìbàlágà tọkọ rẹ̀ wá kú òun ló ṣe obìnrin tọkọ rẹ̀ tí ì súnmọ́ wọ́n ti so ìdílé tọgbọ́n rẹ̀ tí ì súnmọ́ ra wọn yóò ṣe tó bá rí pé torí ìyẹn lòun sọ pé àgbúgbà tí èsì ẹ̀ fìsùn mọ́ra ẹ̀kọ́ mọ́ sí rárá yóò ṣe ìwọ́n tó bá jẹ́ sí pé tọ̀láàkù lọ wáyé olùmọ̀sìn kankan tí wọ́n ti wọlé tọ́ra olùmọ̀sìn yìí dàtú tọ̀láàkù يا أيها الذين آمنوا إذا زال كاكم المؤمنات ثم طلقتموهن من قبل أن تمسوهن تبا فوجري لين يواقم ولك تسمو فما لكم عليهن من عدة تعتدونها قلوا وليد أن تتموت nítorí àwọn ìgbẹ̀wọ̀n kò sí ìdá kankan tí wọ́n fẹ́. náà àwọn lọ síbẹ̀ wọ́n ní èyí táwọn lè rò nínú síkímọ̀ tọ́lọ̀ bá lọ sí déédéé òun ni ntí a padà mẹ́nuba lórí ọ̀rọ̀ pé oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá òun náà ni pé àwọn àtìfì èrí tẹ́lẹ̀ tọ́kọ wọn bá kú ọdún kan gbapò lóbìnrin lòmìnir yóò lọ ọdún kan gbapò ọdún kan gbapò yìí náà pẹ̀lú ìnira ni pẹ̀lú ìnira tó ní agbára yóò kò nílé tọkọ fi tún wọn àwa ilé kótópó kan bí ilé àgbẹ̀ báyìí <laughs> ilé kótópó tó fún ibẹ̀ ni wọ́n wà fi sí kò ní fomi kan ra tó di ọdún kan gbogbo tó bá ń ṣe ẹ́dọ̀ tó ń ṣe gbogbo òun ọmọ bẹ̀ láre kò sí àtọ́jú ara kẹ́kẹ́. tó bá tún wá tó bá parí tó bá lọ́dún kan ọ̀tán wọn ni wọ́n wá mú ìgbéran wá kọ̀ yóò wá sọ ní ètò ètò òun ti pásítọ̀ kọjá ọ̀rọ̀ ọ̀rọ̀ ju ìgbéran yìí gan lọ wọ́n wá mú ẹyẹ wá fún àbí ẹran wọ́n ní kó fi gbo abẹ́rẹ́ kó fi lo abẹ́rẹ́ tó ti dóró tẹ́ pé tó ti gbo abẹ́rẹ́ yẹn wọ́n ní kí yẹn sábà máa kò yìí wọ́n ní ikmọ̀ táwọn ọ̀rọ̀ bẹ̀ ni pé ìgbà tí wọ́n ṣe ọjọ́ mẹ́rin ọ̀rìn oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá pé oṣù mẹ́rin yẹn ṣe déédéé kí ni ìdá nínú kí ni ìdá náà dá mẹ́ta ọdún ọjọ́ mẹ́wàá ṣe rí ìdá nínú ìdá oṣù wọ́n fi wá ní pé lórí ni oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá wọ́n ni ìgbìyànjú tàwọn lélé yóò tọ́lọ̀bá ló fi kí ni ó ti dédé sáwọn ọ̀rọ̀ náà ọlọ́run ní fáìzá bàlágbìnà ajẹ́lẹ̀ hónì tí wọ́n bá ti parí ìdà فلا جناح عليكم فيما فعلنا في أنفسنا بالمعروف ọ̀sọ́ tí wọ́n bá ṣe ojú tí wọ́n bá ṣe pẹ̀lú dáadáa tí ò sí ìkọjá lálẹ́ kò sẹ́sẹ̀ fún yín ẹ má dààmú wọn lórí ẹ̀ gbogbo tẹ̀ ń ṣe pátápátá lọ́lọ́ nímọ̀ nípa rẹ̀ àwọn afáàní ayà yìí nínú táàrí mú bẹ̀rẹ̀ kọ̀ òun ni pé a pé dandan ni kí obìnrin fi ìtàǹpẹ̀ ní àlè ìṣìdáàdì al-ihdad ó gbọ́dọ̀ pé ìdáàdì fún ọkọ rẹ̀ táìmù tí ti ń pe ìdà lọ́wọ́ ìdà dádú ìdáàdì náà dádú ṣùgbọ́n ìdáàdì yẹn àsìkò ìdà náà ní kíni lèyìn ó sì tí wọ́n la gbà lérò pẹ̀lú al-ihdad kọ́ mọ́ sí ọ̀sọ́ ní pé a lè tìró a ọmọjú a tọ́jú tọ́pì makeup káwọ́ tọrọ tó jẹ́ aṣọ ọ̀sọ́ gbogbo yìí ń tọ́ èyí ó sílẹ̀ lásìkò yẹn òun ni àdékù Ummu Habiba àti Zainab bint Jash radiyallahu anhuma ní tọ́ka lélẹ́rí ànábì ní la yahillu limra'atin tu'minu billahi wal yawmil akhir an tuhidda ala mayyitin fawqa thalath kọ̀lẹ́kọ̀ọ́ ó dèrò nǹkan tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jú àìsíyámà kó wá máa ṣe ìṣìdáàdì kó lóun ní sọ̀sọ́ lórí ìkú kan tó kú kọjá ọjọ́ mẹ́ta ẹ̀kọ́ ní ilé péye ìjà pàdé ilẹ̀ aláàzọ́jú àyàfi dídí ọkọ̀ rẹ̀ nìkan arúgbá àtà aṣùhùr wà aṣùrọ̀ oṣù mẹ́rin àtọ́jọ́ mẹ́wàá tó ṣe lórí tí ìwà ní àṣọ yàtà ọ̀gá kan di àfúkù ilẹ̀ arúgbá àtà aṣùhùr wà aṣùrọ̀ wọ́n ti wọ́n ti kó fún oṣù mẹ́rin àtọ́jọ́ mẹ́wàá tọ̀ tẹ̀rí àfáàyè gbá pé ẹni tí fámìlì rẹ̀ kan bá kú kó fi oge ṣíṣe lẹ̀ láàrin ọjọ́ mẹ́ta yálà ọmọ rẹ̀ ló kú ni bírọ́dà rẹ̀ ló kú ni bàbá rẹ̀ ló kú ni ìyá rẹ̀ ló kú ni ó fi yóò kẹ́dùn ọjọ́ mẹ́ta láì ní tóbi láì ní tẹ̀tẹ̀tẹ̀ gbọ́dọ̀ ìgbẹ́ kẹta ó gbàgbẹ́ yóò kàn yín náà. ìgbọ́n ọkọ oṣù mẹ́rin táàmù tó ń ṣe ìdá táàmù yẹn náà yóò fi ṣe alẹ́ṣẹ̀dá ìṣẹ̀dá àdúgbò wa omi. látọ̀dọ̀ ọmọ sọ́lámà wọ́n ní arábìnrin kan ọwọ́ abúlé náà bá orí yá rọ̀sọ̀lọ̀lá ìlú sí ọlọ́run iná bùnátí tòwó fi yà á ní àzà hàn ọmọ mi ọkọ rẹ̀ kú wàkọ́dù sákàtì àìná hà ó sì kọ̀ǹpúlù ojú ojú ń dààmú ẹ̀. ha tí a lè lékè ìlú òfin ní ọdún ànábìnrin láà ó ní rárá o. wọ́n ní obìnrin yìí béèrè bẹ́ẹ̀ méjì abẹ́ mẹ́ta ànábì kò yí èsì padà láà kò fún tọ́jọ́ o láà kò fún tọ́jọ́ o má ṣe o ayẹ́pẹ́ kìrò náà nínú ọ̀ṣọ́ ni nínú ọ̀ṣọ́ nínú oge ọ̀nà ìkìrò nílé wà. lẹ́yìn ànábì ọ̀rọ̀ máa ní àárọ̀ bá aṣọ aṣọ olùwà aṣọ ànábì ní sẹ́bọ̀sùn mẹ́rin péré ni àtọ́jọ́ mẹ́wàá وقد كانت إحداكن في الجاهلية تنقص السنة nígbà jàìlíyà tí bọ́dún kẹlẹ̀ mọ́ ló wọ́n sọ di tù mẹ́rin àtọ́jọ́ mẹ́wàá ẹ̀ fún sọ di kìíní lẹ́yìn náà wọ̀n ní ẹ mọ́wẹ̀ tí wọ́n mọ́ sóge kò débi tí ẹ mọ́wẹ̀ kí ẹ ń ṣe háídọ̀ kẹfìrí kẹsẹ bá mọ́ra tán kẹfì òwú fẹ̀fún sójú ara tí ó mú fi lè lọ òní mọ́sìn yẹn gbọ́ndàjà ìlíyà ìyẹn gbọ́dọ̀ sí òórùn burúkú tí ó jáde lábẹ́ obìnrin tó bá parí ní kéṣe kékeré. zainab bintu ummi salama zainab oye tọ́jú ọmọ ummi ó ní àdíjì wà ní sọ̀rọ̀ muslim ó ní káyọ̀tì lọ́rọ̀ àtù ìdá tòwó fi àányà àzàwùjúhà ó lóbìnrin tó kọ̀ rẹ̀ bá kú dákọ̀ láti ṣe ṣáì yóò wá wọnú ilé kó ilé kéréje ilé tí ó kó fẹ́ àwọn tí ìyá jobìnrin ṣe àwọn ọlọ́run fi ń fi ìyá jobìnrin púpọ̀ yóò wọlé bí ń fi ilé kékeré báyìí yóò kó omi yàrá tọ́kọ́ fídí wọ́n àwá yàrá kólógbó kan wọ́n àfikú wà láti sáàtú sáwọ̀ ìyá àbíyá èyí tó burú jù lọ àwọn aṣọ rẹ̀ aṣọ tó lára àfojú olóbìnrin òun ọwọ́ wà láǹtà mọ́ kò pé bá wà là ṣe á àtàtà mọ́ rọ̀ bí ha sáré kò nílò tẹ̀fún kò nílò kẹ́kẹ́ tọ́jú kò sì wọ́n rí ثم تخرج bẹ́ẹ̀ ni wọ́n jáde fàtó tọ̀rọ̀ bá àrọ́ tó fàtàrù náà bí hà wọ́n á fún nígbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àìsàn àbẹ́rẹ́ àkùn ó fún nígbẹ̀rẹ̀ yóò wà lóyún àtọ́wò nítumọ̀ sí wọ́n á mú dábà kan wá fún ìmọ̀rí bóyá kẹ́tẹ́kẹ́tẹ́ haúṣáàtì àbí wúrẹ́ haúpẹ́rì àbẹ́yẹ kan fàtàkùtàbọ̀bìhì òun yóò wá sí gbogbo ara títẹ́ hàn pé pẹ́lẹ́ odidi oṣù oṣù méjìlá ní ibi yóò wá sí gbogbo ara mẹ́ta tọ́bù ìṣeré ilẹ̀ mẹ́ta kò sí nǹkan tó lè tó fi gbogbo ẹra wọn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló ń kù tuntun òun ò jẹun lọ́ta tó náà wà ní ààrùn náà wọ́n ní látara bíbà yìí ذهب كثيرون من العلماء إلى أن هذه الآية ناسخة للآية التي بعدها wọ́n ní láti bí ní àwọn àfáà ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmẹ̀sìn lọ pé ayé léyìí ikú ta ti fi mẹ́tẹ̀ẹ̀rẹ̀ òun ló pa áyà tó wà lẹ́yìn rẹ̀ áyà náà padà tán òun wọ́n lọ bí náà yóò tẹ̀wọ̀ fáwọn náà nínkù wàyàzàwí na àzùwájá wàsíyàtà lé àzùwájí ní màtáà ilà ìfáwọlì wọ́yọ̀ ìfìrọ́ọ̀dẹ̀ àwọn tó kọ́ bá kú tẹ́lẹ̀ ọdún kan ni wọ́n máa ń lò ní wọn jáde tí kòhálí bí òfin ẹ̀sìn náà ti gbé wá tẹ́lẹ̀ nù bata táyà yìí tá a wà ń bẹ yìí kó wá sọ̀kalẹ̀ ó látàrí ilé rẹ̀ náà fàáfin sọ pé tẹ̀lifíbù sùwà àti tẹ̀lifíbù àyà ní pé tàwùkì fìyù bí wọ́n ṣe tu sùwà àti bí wọ́n tu àyà pé kìí ṣe ẹ ti ayé àbáyé tó sọ̀kalẹ̀ ẹ ti síbi súrà báyìí láàyè báyìí sísọ̀kalẹ̀ àwọn ayé àwọn yìí títò wá nì kí wá ní pé bó ti wá jẹ́ pé bákọ́rà ni ọjà fúnrẹ̀ lẹ́ẹ̀kejì àbọ̀n wá ní àwọn tọ́kọ́ sọ̀kalẹ̀ kìí tẹ̀kẹ́ náà lọ sọ̀kalẹ̀ kìí tẹ̀kẹ́ náà lọ sọ̀kalẹ̀ lẹ́yìn náà pé títò rẹ̀ wo kò wá túnmọ̀ pé bí títò rẹ̀ ń fi abẹ́ náà nìdájọ́ títa bá fẹ́ oko títò rẹ̀ ni ó yẹ káwọn pé ayé yìí táǹkà yìí òun ló yẹ kó wá lẹ́nu èyí tí yọ padà wá sápadà máa kà wájú torí òun lọ wá kan yìí kò rí bẹ́ẹ̀. náà wọ́n ní wàlúgọ́rọ̀ aim àti objective òun ni pé annal ìṣìdáàdà ìtànkù ní ìṣìdáàdà wà ìbáratun an tarki zinati òun ni káfí ọ̀sọ́ ti ti kalẹ̀ nínà fíìlì kálùkù fún wà lókè máa yẹ̀dì rúhá ila al-azwaj àti tí wàgéèrè záríkà àti tó bá tún jọlẹ̀ wọ́n ni wà ó wà wájibó fi ìdáti wà fàáfì kọ́ọ́lá wà ìdàní al-ishdat dandan ni níbi ìdáti wà fàáfì ọ̀rọ̀ sẹ́ni kò tó tó lè ó lè kó fi ọ̀sán tó ṣe ilẹ̀ táìmù tí ń ṣe ìdá ikú ọkọ̀rọ̀ lọ́wọ́ wọ́n wá ní wàyájibò wàlàyájibò عدة الرجعية قولا واحدا بكنا ولا يجب في عدة الرجعية قولا واحدا أرأينا تكوني أرأينا ترى obìnrin tí ń ṣe ìdá lọ́wọ́ tọ́jọ́ tẹ̀ látọ̀rọ̀ jì í òun ò gbọ́dọ̀ ṣe ìdáàbò jẹun kó lóun ò ní sojú òun ò ní sọ̀sọ́ rárá o àti tòun jẹ́ ló fi rẹ̀ pé kọ́mọ tó gbé tẹ́tọ̀ sọ́jú ó ti rí sí láti ké kọ́kọ́ lórí olùpẹ̀ padà òtí ọ̀rọ̀ kan náà ní nǹkan tó méjì wọ́n ní wà àlìyájú fi ìdá báyé sí ikọ̀ náà wọ́n ní ṣé dandan ni ìṣdá níbi ìdá àlìbáyé àlìbáyé ni ẹni tó sí pé ó ti di àjèjì bí ọkọ rẹ̀ ó lè jẹ́ ẹ̀bẹ̀ lómẹ́fẹ̀ kò ọ ó sì lè fẹ́ tù dùrọ̀ ó sáàdì di àjèjì sí ọkọ ọkùnrin ní ìpínlẹ̀ ṣe kí ni ó lè kẹnu sí ṣùgbọ́n ó ń ṣe ìdà lọ́wọ́ ń ṣe ìdà lọ́wọ́ rẹ̀ tó lè fọ́fọ̀ sọ́lẹ̀ fọ́mọ́sọ̀sọ́ sọ̀sọ́ wọn ni ọ̀rọ̀ méjì níbẹ̀ àǹkan rò pé ó lè sọ̀sọ́nà láti mọ títí ìpé àfún ọkọ mi tí ó fẹ́ àbí tó bá ọkọ rẹ̀ náà ló tún fẹ́ fẹ́ padà tí bá ti ṣe ibẹ̀ nínú tàkùbọ̀rọ̀ tí èké ti kọ́ lẹ́lẹ́mẹ̀ta ti náà wọ́n ní ويجب الإحداث على جميع الزوجات المتوفى عنهن أزواجهن ددان إحداث gbogbo àwọn ìyàwó tọ́kọ̀ọ́ bá kú gbogbo ọgbọ̀rọ̀ ṣe ìṣìdáàd tẹ́fẹ́ ìgbọ̀nà ó ṣe ìdá ní ó ṣe ṣe ìdá náà wọ́n ṣe kí ni wọ́n ṣe ìṣìdáàd torí pé ìdá náà ló bí kí ni ló bí ìṣìdáàd gbogbo wọn ni wọn ò ní sọ̀sọ́ wọn ò ní soge lásìkò tí wọ́n fi ń ti òkú lọ́wọ́ bí a kan máa pè lókù kó lè bá a yí dáadáa. wọ́n ní ìbá àjẹ́ sísọ́ ló ṣe rí àbí àyíṣà ẹni tó ti wọ ọmọ ló wà lè kúrò ọmọdé àbí lọ́jọ́ ni wà lè amọ́sù àbí ẹ̀yìn lóde wà lè mùsùlùmá lóde lọ́jọ́ ni wà lè káṣírò àbí kékeré bóyá ẹni tó fẹ́ kí ni alẹ́ kìtàbí ẹni tó fẹ́ kírísítẹ́nì níyàwó wọ́n ní kí lọ́fà wọ́n ní torí pé àyà yẹn ó kú gbogbo ìsinmi gbogbo tó bá ti lè gbéyàwó lábẹ́yẹ̀ téèyàn bá kú yóò ṣe kí ni ìdá yóò sì ṣe kí ni ìṣìdá wọ́n ní ìwọ́n mọ̀sáwórí àti àbúrò ànífà àtàwọn jẹ̀mọ́ àwọn ní lá ìṣìdáadá alẹ́ òǹkà àfihàn wani ní kò sí ìdáàbò tó lérí kẹfìrí kẹfìrí àti ibùdó a inú àjọmọ́ máàlìkì àwọn náà sọ bẹ́ẹ̀ wọ́n ní kí lọ́fà táwọn ti ní kò kó kẹfìrí sínú wọ́n ní àdìsí tá a kalẹ̀ kan náà wàlíyóòlì ààfin tó gbọ́lọ́wọ́ gbàgbọ́ àkọjá ìsìyámà an kò ṣíjà aláàmẹ́jútí fọ́ọ̀kọ̀ sàrà kó ṣe ìdá kọ́mọ́sọ̀ tó lérí kókù kan kú fóun kó wá jí sí kó wá sí kọjá ajọ́ mẹ́ta kò gbọ́dọ̀ sí kọjá ajọ́ mẹ́ta ilá aláàzáwíjí àti tó bá jẹ́ kolókù furuukú arúgbà àtà aṣèwórí wà aṣèrọ oṣù lẹ́yìn àti ọjọ́ mẹ́wàá wọ́n ní fájà àlà òun ta àbùdá wọ́n ní ànábì sílẹ̀ yìí ẹ̀sìn ni ló fi ní kí ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jà ìkìyà ẹ̀sìn lọ́ba jẹ́ nítorí àti sọ bẹ́ẹ̀ náà fáìlà bàlágùnà ájẹlẹ̀ òun tí wọ́n bá ti wá parí ìjà wọn tó ní pàlágùnà àlékún tí ma fa'alna fi anfusihim ní pé ẹ̀yin áwòlìyáwò obìnrin kò sí ẹ̀ṣẹ̀ fún yóò nípa ọ̀ṣọ́ oge tí wọ́n bá ṣe tí wọ́n ti parí dà fún oṣooṣù fún wọn ṣoge nígbà kò sí láìsí bẹ́ẹ̀. wọ́n ní ibùdó àbáàtì ni ìbá tó lè kọ́tù lùmọ́rọ́ àtù tí wọ́n bá kọ obìnrin kalẹ̀ áwòmọ́ta á ní azọ́ òjò àbọ́kọ̀ rẹ̀ kú فإذا انقضت عدتها ثم تقال عدة فلا جناح عليها أن تتزين وسيأتي فوق كتكين قصصا وتتسمع وتتعرض للزواج للتزويج قطرة إيه، كمرة كمرة سجي لا تفي ومفلقه وكذلك المعروف eléyìí ni èyí tó jẹ́ dáadáa. <coughs> Ah, ibnu jureis ọgbà alábẹ̀rẹ̀ mujahid bàtà náà ń sàlàyé fàlájùná àlékún sí máa fàánà fi àfúnà di màárù wọ́n ni àníkáhù hàlálì àtọ́yì òní nìkáhù aláàrí tó kó lóun fẹ́ lọ́kọ̀ mi ìtẹ́sẹ̀ lọ́kọ̀ òun náà ní ká máa sọ̀sọ́ ká sóge ara rẹ̀ náà nù eléyìí àkùnrin ìgbẹ́wó náà wípé obìnrin tí bá ń wọ́kọ̀ òun náà máa ń túnra sí nínú tákùnrin dìmọ́ nínú ẹ̀kọ́ tó wà ní ìwọ̀nyí ayé pé ayé ayé ìtàn náà ni ọlọ́run a lè rí ìjúlé ayé àti 235 inshallah àwọn dọ̀là àmì fọ́lọ́n tó sọ jùlọ lọ fátúmọ̀ tẹ̀síwájú lé abẹ́lẹ́ ọ̀rọ̀ wà lẹ́kẹ́lá ó sàlékún àgbọ́yé fún ẹnìkọ̀ọ̀kan ọmọ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم